ọmọ akéwù ti ń takọ àfáà ní ìsìn ọmọ akéwù ti ń gbé àfáà lẹ́sẹ̀ pọ̀ báyìí yóò tún máa bá ta kàngbà yóò tún máa mọ̀ pé àfáà wọn mọ̀ fún báwọn ta kàngbà yóò tún kíni kíni ẹ wá sí kíni yóò ṣe kò sí ni yóò ṣe ọlọ́run yóò ṣe kíni yóò ṣe. ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn adáǹkẹ́kọ̀ọ́ lọ́wọ́ mẹ́jọ tó ti pé asáǹkọ́ asáǹkọ́ náà àní máa bójú wẹ̀yìn pé ṣé wọ́n lọ ń kọ́ fún rẹ̀ àwọn kan ló ṣe wàhálà tí wọ́n ẹ̀ sọ ọmọ àbójú wẹ̀yìn ọmọ àbójú wẹ̀yìn kódà bó ti sin tí tí ọ̀dá sí ọ. ọ̀wọ̀ wà látọ̀dọ̀ àwọn sàbí sí ànábì sọ̀rọ̀ àwọn àlùfáà ọmọ akẹ́kọ̀ọ́ bọ̀wọ̀ ọ̀rọ̀ yẹn ni fún ọ bọ̀wọ̀ fọkẹ́kọ̀ọ́ fún olùkọ́ rẹ̀ àtẹnitó tó ṣe déédéé olùkọ́ rẹ̀ máa gbọ́ báwọn ẹlòmíì kò yé débẹ̀ wọn kì í sáfà mi àtàfà

láti dé ọdún mọ́kànlá wọn a máa rántí ẹ̀ bí bó ṣe dún wájú wa ń jọ náà sọ́fù sáni ti dá yìí láwa yóò wá máa gbà fún wa yóò máa ké àwọn náà máa ké tẹ̀lé lẹ́yìn yóò máa ké àwọn náà máa ké tẹ̀lé lẹ́yìn yóò máa ké àwọn náà máa ké tẹ̀lé lẹ́yìn kò túmọ̀ ẹ̀ fún wa kò kọ́ àjù kò kọ́ nínú tó kọ́ yàn ẹ̀yìn rò pé mo rántí nǹkan tó kọ́ mi jù bá ń lọ tó <laughs> láti bí ọdún mọ́kànlá mo á máa ní bá ti wá wá around màá máa gbé bò ní bàbá yẹn ah, kò rí nǹkan jẹ mò ń fún lówó oṣù di ìsìn ah, owó oṣù jọ́ fi jẹun bọ́ bá gbé nǹkan lọ́mọ bá rí tí òun ò rí mi ń sàrí lọ bá ẹgbẹ́ wa mo wà lẹ́nu tó wá kọ́ mi gan ah. ọ̀rọ̀ mímọ̀ ìsìn bá wà fà at least mo rántí ti ń wí dì sí tí wọ́n sọ wípé kí ni bọ́kà gba ògèrè fún mi láti ẹ̀ ẹ̀bẹ́ kan náà lọ́jọ́ díwájú wa ọmọ kí ó ti ń takọ̀ àfáà ní ìsìn ọmọ kí ó ti ń gbé àfáà lẹ́sẹ̀ pọ̀ báyìí yóò tún máa bá ta kàn gbà yóò tún máa mọ̀ pé àfáà wọn mọ̀ fún un báwọn ta gbà yóò fi kíni kíni yẹ wá sí kí ni yóò ṣe kò sí kí ni yóò ṣe ọlọ́run ni yóò ṣe kí ni yóò ṣe ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn atáǹkẹ́kọ̀ọ́ lọ́wọ́ mọ́jọ́ tó pé asáǹkọ́ asáǹkọ́ asáǹkọ́ àní ah, máa bójú wẹ̀yìn pé nbò ṣé wọ́n lọ ń kọ́ fún ẹ àwọn kan ló ṣe wàhálà tí wọ́n kọ́ ẹ̀ tí wọ́n máa bójú wẹ̀yìn wọ́n máa bójú wẹ̀yìn kódà bó ti ṣe ní tí ọ̀dà sí ọ ṣé ẹni tí mo wá ń rìn wá ṣe sí ọ̀dà sí mi ẹni tí mo wí ẹni tí mo ní mo ń sanwó sí n bá rántí pàṣán tó lù mí ṣé wọn àmọ́ rántí àdéhìsì kan tọkọ mi ní wọn rántí oríṣiríṣi àwọn àṣẹ sí àwọn ọ̀rọ̀ àṣẹ tí wọn ti sọ sí àwọn pé búkú ni wọn mọ ẹ sọ pé gbogbo àná kò sí àwọn àfáà ọlọ́wọ́n bá tún gbogbo ẹ̀sìn ni wọ́n mú wọn encourage ọmọ ilé ẹ̀kọ́ láti kẹ́kọ̀ọ́ yẹ̀yẹ́ wọ́n fi àti yẹ̀yẹ́ wọ́n bu wọ́n sọ̀rọ̀ sí wa torí délé yìí àwọn ọmọ kéwú tí sàbí ànábì radiyallahu anhu wọn kì í bẹ̀rù ànábì ṣùgbọ́n wọ́n máa bọ̀wọ̀ ànábì sallallahu alayhi wa The Guidance Facebook page. Follow. like, and share.